àwọn ilé ẹ̀kọ́ wa wọ́n fẹ́ fihàn wá bóyá ó ń bẹ nínú kùránì wípé ká máa lo ohun tí wọ́n ń pè ní àdìsí. ilé ayé ń sìn gbogbo ayé àdìsí ni àdìsí ni àdìsí ni nígbà tó jásí pé àdíyèsí yìí gan lọ́lọ́gbọ́n náà lọ́bẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ kọ́lá rasulillah bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ kọ́lá rasulillah tí kò sí kọ́lá náà lọ́nu àwọn ọmọ yìí bẹ́ẹ̀ fi yé wa nínú kùránì bóyá kùránì lọ́lọ́gbọ́n náà lọ́bẹ̀wá Muhammad ni sallallahu alaihi wasallam àbí àdíyèsí tí wọ́n pè káàtó ìlọ́ṣọ́ náà inshallah and the students to give us the sermon are. Uh, Abdulkabir Tajudeen and his entourage. Inshallah, come on stage that time. Inshallah. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah from the accord of Shaitan in the name of Almighty Allah, the most beneficent, the most merciful. Àkọ́lé wàásù wa ni pé kò sí àdísí náà Islam. Akọ̀tàlíkà. The thing of our sermon today is to tell you that all these collections have no use in Islam. Àdìsí òun ni ìwé ìbàjẹ́. Allahu Akbar. These collections are the books of sins. Òun ló lóyún gbogbo ìwà ìbàjẹ́ pátá. Allahu Akbar. And these collections are the roots of sins. Hmm. Kò sí àbàjẹ́ kan tí kò sínú àdìs. There is no sin anyone could commit on the Saturday that your hmm. hadith collections occupy. Àdìs òun ni èso ìwọ̀n tí a gbọ́dọ̀ ká jẹ. Allahu Akbar. Hmm. these collections are the forbidden fruits that you must not pluck ṣùgbọ́n aláìsíkà ẹlọ́rísọ̀ ní àtọ̀sọ́rọ̀ náà bá. But you and his compilers and and his followers, you have plucked this forbidden fruit and you have eaten it. That is why you utter contrary words that are opposing the Holy Quran. Àìdílù ló gbìyànjú sọ́gbà kòkòrò ní ọ̀dọ̀ náà bá wọn. And his collection brings separation among the Muslim sects. Òun ló ń dàgbàgbàlẹ̀ láàrin àwọn Mùsùlùmí. And his collection brings enmity among the Muslim nations ojoojúmọ́ wọ́n yàrá ìdísùn wọn pọ̀ sí òdodo. and day by day all hadith collections are increasing in number. ṣé bí ẹni pàdé mi ló gbà àdísùn wa ni. From what you say, it was Prophet Muhammad that wrote your hadith collection. ó dá yẹ ṣì ló ń pàdé mi sọ láti máa pàdé sí wa ni. ṣọlá ìlú ìwé sọ́lá. Are you still meeting him in his grave? of your hardest collections. Ọlọ́run bá rí ìjẹ́ yàrá bì. Ṣòro nínú sọ́ọ̀tì lọ́jú. Wọ́n máa ń yọ ń dí ẹ̀wọ̀ ayé lọ. Ọlọ́run nípa ìlú ẹni kò ní sọ ìfẹ́ ẹni kò ní sọ ìfẹ́ ìta ẹ̀fẹ́ ìdí ènìyàn. And Almighty Allah clarified Prophet Muhammad in chapter fifty-three, verse twelve of the Quran that he will never alter his desires Except what was given to him, which is the Holy Quran. He only preach the only book that was given to him, the Holy Quran. And his collections, Allah is saying the Prophet Muhammad. Because if Imam Muslim wants utter is a desire You attributed to Prophet Muhammad. Sallallahu alayhi wa sallam. And the others is lies. You attributed to Prophet Muhammad. Gbogbo ọdọ́rọ̀ máa sọ̀rọ̀ And every one of you are is compilers after your life you attributed the prophet Muhammad sallallahu alayhi wa sallam. ó lè lọ pàtó lẹ́nu kò ní ibẹ̀ ànábì kò ní sọ ìfẹ́ nu. ọ̀pọ̀ ọ̀yọ́ kí kò á ilé rọ́rọ́. ànábì kò ní sọ ìfẹ́ nu kò ní wúlò ìgbàgbọ́ ẹ̀jẹ̀ mi. ayé ọ̀pọ̀. And we have explained for you in the Holy Quran that Prophet Muhammad will never alter his desires. Ayé àbíkọ́tà ni wọ́n ṣe wá sí ayé ìwúrọ̀ ìyá. wasallam, except for the kingdom of Him which is the Holy Quran. Ànábì kò fún ọgbà nínú èdè ní ẹjọ́ àdàpọ̀ ọmọ ni. ejo Prophet Muhammad did not utter anything except the Holy Quran. You utter falsehood about Prophet Muhammad. Adisoro ní ipa ọkàn tó kún ní Islam. After Jalika. That is collections of the Jews in Islam. Bíkọ́ ọkọ̀ ń takọ̀ náà wà ní Kùránì. Because they are important in the word of Allah, the only Quran. Ìkọ́ náà àdìsọ takọ̀ náà wá. One of the Hadith collections that is in contract to the word of Allah. Ó ní ẹ̀rẹ̀ ìjókòó ẹran. It says you can the meat of a dead animal. Even though the one set up carry Bismillah Allah Akbar Moja. They say that when it's cooked, you can utter the room of your Lord and begin to eat it. Ògèdè tó fàrùn. Àti ìdúgbò yìí lóko yẹn. Àlọ́ We see this in the Hadith collection of Imam Bukhari. Ó dára dídẹ̀ gbàgbọ́ kó fẹsẹ̀ rí i, ó gbẹ̀rọ̀ bàjẹ́ láì kẹjọ pé wọn. You believe deeply in that version of Imam Bukhari, but it is allowing you to commit sin. Kí ló ló wọn sọ́nà Bukhari? Ìrìnà máa ń hàrọ̀ máa yẹ ìkùnkùn ní Máìtàtà. Máìtàtà ti ṣe é wọ̀ fún yín. Kí ló ṣe é wọ̀ fún yín? Àyè Máìtàtà. Ṣé àwọn Almighty Allah explained in Quran chapter 2, verse 173 of the Quran that is forbidden for you, true believers, to eat the meat of a dead animal animal. ìgbọ́nà àdìsí ọ̀tà wọlọ́ọ̀ba ó ní káwọn kan ní síkí bílọ̀kù. alágbó. One of the hadith collections that is in contrast to those of says you must not face the action of Kaaba when you want to observe your salat. Ó ní pé ìbẹ̀rẹ̀ òun ti yọ. He says the the rising of the sun is the direction of Kaaba. Ibi tí wọ́n ti wọ́n kọ́ sí Kaaba jáde fún ọlọ́ọ̀ba. They say that when you face the direction of Kaaba, when you want to when you want to worship your Lord. Nígbà àjọṣepọ̀lá ọ̀bọ̀ ọlọ́run láìsí àlẹ́ ọgbọ́n. They say that you are not worshiping Allah, you are worshiping the sun. Ó ní pé tọ́wọ́ ti kọjú sí Kaaba níbi tó ń ti ń gbàyẹ̀ sí wa Nàìjíríà. Nígbà òun là ń pẹ́ sí àjọṣepọ̀lá ọ̀bà. Àwọn ọgbọ́n. They say that when you face the direction of Qibla, which is the rising of the sun towards Nigerians, you are worshiping the sun.

kò bá ìjẹ́ ibi tóun ti yọ ibẹ̀ ibi tóun ti ń wọ̀ ibẹ̀ ìdábọ̀ wà sí ẹ̀kọ́ nítorí àwọn àjẹ́ fún ọlọ́run gbà. àwọn oníwájú ẹ̀kọ́ ṣáàtúwà lè má jí ní àárọ̀. àdéhùndẹ́gbẹ̀ kò ní kà á bàjẹ́ fún ọlọ́run gbà lórúkẹ́. àwọn ẹgbẹ́. Or when you are in the west, you just face the national Qibla in worshiping your Lord. Àti ọlọ́run ń àwọn òrí bẹ́ẹ̀. But you, as compilers and as followers, you are contrary to the words of your Lord. Ìkọ́lá àdìsí tó takò àwọn ọlọ́run ọba. Another from the hadith collection which is in contrast with the words of Allah. Ó lọ́wọ́ lè kí wọn ní nípa tí kò sí ogun tí kò sí ọ̀tẹ̀. Àlẹ́ ọba. Yes, you can observe Salah to country while you are in a journey. And during your journey, there is no one and you have no fear of your enemies. Ọlọ́run nígbà tí ọkùnrin bá ti palẹ̀. Fọ ìjọ àdìmọ̀ àná tún fọ àpínmú sọ̀lẹ́. Ọlọ́run nígbà tí ọkùnrin bá ti palẹ̀ kẹjọ́ ní fún ọlọ́ọ̀bà. Àlọ́ ọgbà. recorded in chapter 4, verse 112 of the Quran, That's whenever you are in peace or you have no fear of your enemies, you should observe their purpose on love. You must not observe Allah to contrary. Wọ́n á sì pé ẹ̀ ń bẹ́ àwọn ìkọ̀tọ̀ náà bá. Ìkú ìtú ayé àti iná kò mú ní àárín iná bá bá rú. Wọ́n á sì pé ẹ̀ ń bẹ́ àwọn ìkọ̀tọ̀ náà bá kọ́ ẹ̀ṣẹ̀ ń jábọ̀ láǹkẹ́ tí òfin wọn náà bá. Ayé pé. When you are not fearing the unbelievers, you observe their prophets on that. Ọlọ́run kẹjọ́ ní fún wọn náà bá. And Almighty Allah said, you should worship Allah. Ìkọ́nà àdìsọ́ takọ̀ ọlọ́run bá. Another from your eyes collection which is in contrast to the words of Allah. Ó ní lẹ́yìn ọjọ́ díẹ̀, lẹ́yìn ìgbà díẹ̀, lẹ́yìn ọdún díẹ̀ fún àwọn ọ̀pọ̀ta kò ní ọlọ́run bá. Àlẹ́ kọ́. That after a few number of days, If a few number of months and if you know about year, they will surely be removed from the hellfire of Allah. Oh ni ẹni tó bá ti wọ iná, àwọn abẹ́rẹ́ ẹni ti gbẹ̀rẹ̀ ni. Aláàbẹ̀. Àti Allah says, whoever enters his hellfire, we will there forever. Ìkànnì àdìsí ọ̀dàgbọ̀ ọlọ́ọ̀bá, Muslim. Mùsùlùmí nìyẹn. Another from the Hadith collection which is in contract to the word of Allah and it's among the collection of Imam Muslim ó lè yẹn ń dayé. He said it was on Friday Almighty celebrated the whole world. Ó lè yẹn ń dayé àti sọmọ. It was on Friday the sacraments of the heaven and the earth were created. Ó lè yẹn ń dọ́gba àdìjọ náà. Àlàáfẹ́. It was on Friday the garden of eternity was created. Ó lè yẹn ń dá àbálá Ádámọ̀. It was on Friday Prophet Adam was created olójoojúmọ́ náà on Friday he was watches away from the garden of eternity. Oh kọ̀dọ̀ ayé kan ojoojúmọ́ ló máa pa ẹ̀rọ. Ọlọ́gbọ́n. He later concluded that it shall be on Friday Almighty Allah will destroy the whole world. Ayé ni wọ́n mọ̀. Ayé gbẹ́gẹ́ ìlú òkè ṣùgbọ́n ayé ni wọ́n mọ̀. you, you, you do not have no knowledge about the day committing adultery, like engaging in consecrating liquor, and many others, that is when this will shall come to you. Ọlọ́run ló jẹ́ tó ń wúwo fún ọtọ́ mẹ́rin lè méjèèjì. Àtọ́ tó ń bẹ́ sọ́ọ̀ ẹ̀jẹ̀ láti mọ̀ nípa ọjọ́ náà. Ọjọ́ pé. Ọjọ́ pé. Allah said it is heavy in burden for everything is the permanence of the heaven and the earth to not about the day of resurrection. Ó ṣe ní ọ̀rọ̀ tó wáyé wọ̀ nípa And there is no living being who knows about the day of resurrection. Òdodo. Àdìsí àwọn àdìdí ńlá àdìsọ la kà sílẹ̀ wọ̀nyí. Ọ̀rẹ́ tí wọ́n ń wọ́n láì kú yá ni. And now we have listed some of your Hadith collection and we have brought evidences from the Holy Quran. Now let me ask you, until your eyes collection contract the words of Allah, I tell you, they contract the words of Allah. Ènìyàn pàṣẹ, Ọlọ́run bá tó dé mi ọ̀pá ìtàǹkà tẹ̀lé. Nítorí. You preacher, you are commanding people to follow your laws and the great and the creator of the whole world, the whole universe is commanding you to follow his laws and commandments, which is to follow, is it the words of Allah or the words of you human beings? It is the word of Allah to follow. Nítorí àwọn ọmọ tẹ̀lé ẹ̀kọ́ ọlọ́ọ̀ba làwọn tó dúró dédé. Òdodo. We will only follow the Lord according to Allah because the Lord according to Allah are the right are the right path to follow. Ọlọ́ọ̀ba ló ń pa ọ́ láṣẹ igbá àgbọ̀dọ̀ tẹ̀lé ìwé mi àyàfi Kùránì. Àyàzá. Ayélujára commanded us in the Holy Quran that the only book we must follow is the Holy Quran. Bẹ́ẹ̀ ká lọ sí ọ̀dà ni à. Súnmọ́ tún yà ni à.

olha, hein? the Geophysical law that was given to Moses. Alayhi salatu wasalam. This in the gospel that was given to Jesus Christ. Alayhi salatu wasalam. This about the ceremony that was given to David. Alayhi salatu wasalam. And the Holy Quran that was given to Prophet Muhammad. Sallallahu alayhi wasallam. Riyadi are the right paths to follow. They are the ways of rectitude. They are the ways of guidance. They are the ways of righteousness. Ó tàbí kú nítorí ẹ̀dá láwùjọ rí. Ó de path of Allah. For they will misguide from the path of Allah that we have followed before. Jalikum. Jalikum. kí If you can stop following your heart desires which is your heart's collection and consider following the Holy Quran. ọgbọ́n. you severely. Obatella is seriously warning you. Obatella is speaking to your sharing in this life before you go to the hereafter. La'allakum tattaquna. Kẹ́bẹ́ ẹ máa pẹ́ ọlọ́run ọba láti sún ọgbọ́n àdísí láti máa tẹ̀lé àlùkùránì. Àlàyé ọlọ́run. Such may ferment من آية خمس وخمسون ومئة begin for verse 155 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بإذن الله تعالى And we are reading from chapter 6, verse 155 of the Holy Quran. And verily, this Holy Quran that was given to Prophet Muhammad. This Torah, this Theophistic law that was given to Moses. This Injil, the Gospel that was given to Jesus Christ. This Zabur, this Samodi that was given to David. And the Lord's hearing

buhari kí ọlọ́run bá pàdé ṣùgbọ́n tí wọ́n ti tẹ̀lé àdìsí aburú ló máa bá pàdé ọ̀fẹ́ ló máa bá pàdé ọ̀tẹ́ ló máa bá pàdé. You see, if you follow the four of Allah, you will be led to mercy. But if you follow this hadith collection, you will be led to destruction, you will be led to devastation. Fẹ́tẹ̀ mi ń ẹ̀ẹ́dẹ̀ lé òbí òfin mẹ́rin ọlọ́ọ̀ba. Bulgarian of Allah and fear Allah alone in forbidding gambling, and fear Allah alone in forbidding falsehood, and fear Allah alone in forbidding that, and fear Allah alone to engage in putting your woman under hijab, and fear Allah alone to side it down before observing your morning prayer. لعلكم ترحمون live fervently Allah alone and become one of those who surely see the mercy of Allah in hereafter. Kéde yóò lọ́wọ́ wa, gẹ́gbẹ́ ọmọ ọlọ́ṣẹ́ náà ní kùrẹ́ ní pé ọjọ́ náà nìkan ká tẹ̀lé àwọn ìtẹ̀lé ọjọ́ náà mìíràn. Àwọn ọ̀pọ̀ fervently Allah alone in following the Holy Quran. Òun náà ní ìjọ tó wá di wájú ọlọ́run bá. If you follow the Quran alone and not follow any other book, you surely see the mercy of Allah in hereafter ẹ ká sínú báìbù. bíbélì mímọ́ timothy orí kẹrin láti ẹsẹ̀ kejì títí dé ẹsẹ̀ kẹrin. wàá sọ̀rọ̀ náà kí àìsinmi ní àkókò tó wọ́ àti àkókò tí kò wọ́ bá ní rí ṣe ìtọ́ni bá ní níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. Ẹ̀bùn. Ayọ̀. Àbí wọ́n sọ̀rọ̀ náà. Àlùkùránì. Alámúyọ̀. Tàwọ́tà. Alámúyọ̀. Ìnjílà. Alámúyọ̀. Zẹ̀búra. Alámúyọ̀. And we are reading from the Holy Bible, Second Timothy chapter four, verse 2 to 4. Almighty Allah says, so you preach the word, the Holy Quran, the Torah, the Injil, and the Zabur, àwọn ni wọ́n ṣọ̀wọ̀ náà àwọn ni kò máa wá sùn láàárọ̀ lọ́sàn àti ní ayé. For revelation of Allah, uh, the word of Allah to preach, you see, you must preach this for revelation of Allah in the morning, in the afternoon, and in the night. Gbẹ́gbẹ́ yẹn pa ẹ́ láṣẹ ìkùrán. Ọ̀dọ́ kí n bí ìkùrán. Ìkùrán ni kẹ́ máa fi ṣe ìkìlọ̀. Ọ̀dọ́ kí n bí. Allah Ta'ala has commanded you in the Holy Quran that the only book you must use as the, as the book of preaching is the Holy Quran. The only book you must use as the book of teaching is the Holy Quran. The only book you must use as, as the book of judgment among yourself is the Holy Quran. ṣé àìsí mi ní àkókò tó wọ́ ó ṣe àìsí mi ní àkókò tó wọ́ alukurani àkókò tó You should be unrestful in season. You see, the four revelations of Allah are unrestful. So as you, you must not, you must not be restful on, on the four revelations of Allah. Ṣé àìsinmi ní àkókò tó sinu sai ni wat al qur'an kùránì nígbà tó ṣe ọ̀rẹ́ yẹn fi rà tó bá ṣe wá sí jajúmọ̀ àlùkùránì ló máa sọ tó bá ṣe wá sí parí oṣù àlùkùránì ni wọ́n máa ń kà tó bá ṣe wá sí tó bá ṣe máa ń kà àlùkùránì ló máa ń kà. You see our father when he was alive, and you see he continued preaching the Holy Quran at Juma service. He continued preaching the Quran at the end of the month. He continued preaching the Holy Quran at the summer we took to Lagos àwọn ah, bàbá wa tó ń ṣìkejì wọn náà àlùkò ẹ̀ lọ́la wọn náà máa gbà wọn But dear Allah, I knew. And I was circumfied when he was alive. He continued preaching the Holy Quran. Àwọn ah, bàbá wa tẹ̀lé náà, ó yẹ àlùkò ẹ̀ lọ́la wọn náà dúró yẹ wọn dúró nǹkan mìíràn. Today, he continued preaching the Holy Quran. He did not preach your Hadith correlation or any other books. Àwọn náà, wọn kọ́ ẹ̀ àlùkò ẹ̀ náà, ó yẹ àlùkò ẹ̀ náà bá ti jẹ tán bíbélì lórí ìlànà dúró. ọmọ ọgbà. You see, they do not follow any other book except the Holy Quran. The Quran that our forefather followed is the Holy Quran that he is following. Wọ́n àtẹ̀lé òní o. He's for, he's not following any other book except the Holy Quran. Báni wí. Báni wí, àyẹ̀kọ́ Is salaries, compile salaries for us for the Holy Quran. Because if it wasn't for Allah, the one who has written our destiny, no one will see the straight path and continue following the bush. Yeah. Pẹ̀lú ní ojú, pẹ̀lú ìpamọ́, àlùkò ní you should be adviseful. You see this holy Quran is a book of advices. It will advise you to do good. It will, it will advise you not to do bad. Pẹ̀lú ìpamọ́ra, àìkú ẹ̀rí máa jẹ́ kó máa yé wa pé gbogbo ẹ̀jẹ̀ ìjọba ìbẹ̀rẹ̀ yóò tó lọ́wọ́ bá fẹ́rẹ́ dá àtọ̀rẹ́ náà bá ló ti wá. You see, you should be patient in te- you should be patient in teaching. You see, um, the Holy Quran has taught us to be patient whatever comes to us because it comes from Allah àti ẹ̀kọ́ gbogbo àti ẹ̀kọ́ gbogbo gbogbo ẹ̀kọ́ pátá ló ń bẹ lórí kùránì kò sí ẹ̀kọ́ pẹ̀lú kò sí lórí kùránì kò sí ẹ̀kọ́ tó máa bá pàdé àbí dáadáa mọ wájú kò sí lórí kùránì. You see, this only Quran is a book of teaching. There is no teaching that we never see in the Holy Quran. Oya. Ẹsẹ̀ kẹta, nítorí ìgbà yóò dé tí wọ́n. ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọ́n lọ kó olùkọ́jọ fún ara wọn nínú ìfẹ́kùfẹ́ ara wọn. bẹ́ẹ̀ni àyà ọ̀rẹ́gbọ́dọ̀ bí ìrà. nítorí ìgbà yóò dé tí wọn kì yóò lè gbẹ ẹ̀kọ́ tó yẹ kóró. ìgbà yóò máa dé tí wọn lè gbẹ ẹ̀kọ́ tó yẹ kóró. kí ni ẹ̀kọ́ tó yẹ kóró àlùkò ẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ tó yẹ kóró. You see, we are reading from verse three. ọmọ ti ẹ̀ lẹ́sìn because the time is coming when they will not hear sound, God, sound doctrine and good teaching. Wọ́n ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ẹ̀kọ́ ìgbẹ́ ẹjọ́ máa dé. Ìgbẹ́ ilé ẹ̀kọ́ tí ó ti dé báyìí. Ìgbẹ́ ilé fún alájọ ń tẹ̀lé àwọn àdìsí àgbàlú. Ó ń tẹ̀lé àdìsí mùsùlùmí. Ó ń tẹ̀lé àdìsí ṣẹ̀fí. Ó ń tẹ̀lé àdìsí àlìtúsí. Ó ń tẹ̀lé àdìsí àlìkúṣí. Ó ń tẹ̀lé àdìsí àlìkáṣí. Ó ń tẹ̀lé àdìsí àbúdá. Ó ń tẹ̀lé àdìsí pátá. Allah. See, he told that his coming is the evening time that we are now. You are his compilers and are followers. You are not following your Quran. You are following the laws of Imam Shafi, Imam Anbar, Al-Tusi, Al-Qummi, Al-Kashi, Al-Nisai, Al-Nawawi, Abu Dawud. Yeah. Yeah. ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí ẹ ti rìn. bí wọ́n ti jẹ́ ẹni tí ẹ ti rìn. bí wọ́n ti ọba. But having eaten yes, you have but having eaten yes, you do not want to hear the word of Allah. Wọ́n lọ kó olùkọ́jọ fún ara wọn. Ọmọ ẹ lọ kó olùkọ́jọ fún ara nínú ìfẹ́kùnrin ara wọn. Ọmọ ẹ ní ilé ìwọ máa ní ìsìnkú wọn lè wọ́ṣù láì gbàwẹ̀ ìjọba ìjọba wọn kọ́ lórí wọn lè ṣe ṣìnà. You see, you accumulate for yourself teacher, who suit your own liking. You tell one another to bring that expression of, of you and its compilers. And when it is brought together together and continue following your desires, like it in the midst of a dead animal, com commencing your Ramadan with that side of the presence of the moon. Ẹ ṣe kẹ́ wọ́n sì yí ẹni tí padà kúrò nínú òtítọ́ wọ́n sì yí i sí nàásán. Bẹ̀bí. Ọmọ ayé tí wọ́n padà kúrò nínú òtítọ́ kí ni òtítọ́ àyùkọ́ ẹ̀mí òtítọ́. Àwọn ọ̀dọ́ lòtítọ́. Ìpínlẹ̀ lòtítọ́. Bẹ̀bí lòtítọ́. And they will turn their heads away from the truth. You see, what are the truth? The Quran is the truth. The Torah is the truth, the angel is the truth, and the Bible is the truth. Ô, mãezinha! Tá supplication and incantation, you engage in committing sins upon sins. Adúpẹ́ fún Ọlọ́run bá tó fún ayé ọ̀rọ̀ ìṣọ́. Adúpẹ́ fún Ọlọ́run bá tó fún ayé àlàyé ọ̀rọ̀ ìgbé kalẹ̀. Alihamdulilayi Rabbil Alamin. Adúpẹ́ fún Alihamdulilayi Rabbil Alamin. Ayọ̀ àkìbárù. Ayọ̀ àkìbárù. Kàbíyèsí àláwọ̀ wa. Ayọ̀ àkìbárù. Yorùbá nílò Olúwa tó fàná lọ wá. Ó dákun lábọ̀ wá sí mọ́. Ó dákun má ṣì wá lọ mọ́. gbogbo ọlọ́run. mo fi dá Yorùbá wa lójú wípé ohun tó lọ fún àwọn ọmọ yìí sọ kẹ tó lè rí lórí ayélujára ikú ọmọ wa jáde báyìí kò sádìsì kòránì ni kòsádìsì kòránì ni ṣé òun jà náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ìgbà tó gbogbo náà lọ bá ṣàròyìn láàrin ọ̀bì àlẹ́ mi náà kí n fi nǹkan kan tẹ ọmọ yìí lẹ́yìn wàláhì wàláhì wàláhì gbogbo nǹkan tó sọ pátá bó ṣe rí nìyẹn. ẹ lè sọ pé àlùyò làwọn báyìí ti ẹ máa bọ̀ wá sí kìlómítà forty three Lagos Ibadan expressway Inshallah Islamic City Inshallah ìdájọ́dájọ́ tí sẹ́yìn o kì í ṣàbá ajé sáré bá ṣe máa sọ́dọ̀ ẹ̀rù lágbára ọlọ́run lóògùn ọlọ́run. àwọn àyè sọ pé àdéhùn mẹ́ríkà máa dòkú ẹran ó lè ní rárá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàrá tábàlì ọ̀nà àdéhùn ìmáàmù Bukhari àdéhùn nọ́mbà five thousand five hundred and seven ẹ̀tọ́ gọ́gùn ẹ̀ lọ sí gọ́gùn kẹ tẹ̀lé bẹ̀ pé àdìsí máa ń bọ̀ kárí five thousand five hundred and seven tí ó bí wá fún yín. bẹ́ẹ̀ni. ìdájọ́ ìwọ ni gbogbo ayé ń gbèdò wù ìdájọ́ ìwọ ni gbogbo ayé ń gbòkó tì tọ́pẹ́ fẹ́ wù ẹ̀ lé wáyé pẹ́ à ẹ̀rọ pé àwọn ọ̀rọ̀ ti forúkọ náà wá pa ọmọ ní àkọlé rọ̀súlàyí àléyí. ọlọ́sùlá ti sọ fún àwọn yìí pé sáàmù láyé àléwò àkúlò ẹ kàn ṣe bísímìlá yìí ẹ̀jẹ̀ jẹ́ òdi gbogbo ayé wájú ọkọ tì nìyẹn. òkú ẹran. ìfẹ́ inú làdí sí o. aláwọ̀ àkìbárò. ìfẹ́ inú làdí sí o. aláwọ̀ àkìbárò. ẹlẹ́tọ́ nínú Quran ọlọ́run ní a gbọ́dọ̀ jẹ ẹran táwọn bá ti fi orúkọ ọlọ́run bá jẹ bá àgbọ̀dọ̀ jẹ. lọ́gbọ́rù. àdéhùn máa ń kárí wù kùránì èwo ni ká tẹ̀lé jọ mọ́ èwo ni ká tẹ̀lé kùránì. ọlọ́run jọ

very educative, very informative. We have a lot that the students have mentioned. This, the lack of facing the Qibla, the lack of sighting the crescent of the moon before fasting, the lack of seeing the dawn before observing Salah to Subhi, and many others. Wallahi, hadith is full of lies. It is full of corruption. It, it is full of discrepancies, things that to take you away from the ways of Allah. May Allah continue to be with them and may Allah continue to increase them in knowledge. Inshallah. The next program on the agenda, inshallah, the Allah.